الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين kọlọ́n kí ó gba aṣọ láti wá náà kó dúró pẹ̀lú àtẹ̀lẹ́ kọlọ́n gba aṣọ láti wá alọ́bíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní man ahabba liqa allahi ahabba allahu liqa'ahu. ó ní ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti pàdé ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba máa nífẹ̀ẹ́ láti pàdé ẹ̀ wa man kariha liqa'a Allah kariha Allahu liqa'ah ẹnikẹ́ni tó bá kórìíra àti pàdé ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba náà máa kórìíra àti pàdé ẹ̀ ó wá sọ fún wa níbòmíì pé ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo ìdá hadarahu al-maut ní ìgbà tí ikú bá wá bá tí màláìka kú bá wá bá onígbàgbọ́ òdodo oníbùsírọ biridwanillah wọ́n á fún ní ìrò nípa ìyọ́nú Ọlọ́run wọ́n á fún ní ìrò nípa ìyọ́nú Ọlọ́run wa karamatihi àti àánú ọlọ́run àpọ́nlé ọlọ́run tí ọlọ́run ọba máa ṣe fún wàlẹ́ ìtàṣe òun àhábà ìlẹ́yìí mi lè kọ́ ìlà nígbà tí wọ́n bá ti fún múmi onígbàgbọ́ òdodo nírò òdùnnú nípa wípé a ọ̀dọ̀ ọlọ́run tó ń lọ ìkẹ́ àti ìgẹ̀ àti àti oore ló lọ bá pàdé inú múmin inú àwa máa dùn kò wá sí nǹkan tó máa nífẹ̀ẹ́ sí lásìkò yẹn ju wípé kó pàdé ọlọ́run ọba lọ látara bẹ́ẹ̀ á wá máa jẹ̀rán á máa nífẹ̀ẹ́ láti pàdé ọlọ́run látara bẹ́ẹ̀ àhábà lọ́hùn nìkan àhù ọlọ́run á wá nífẹ̀ẹ́ sí àti pàdé òun lọ ìnífẹ̀ẹ́ sí àti pàdé ọlọ́run ọba á máa dá lórí àwọn iṣẹ́ tá à ń ṣe ẹ mọ̀ wípé ẹni tó bá fẹ́ pàdé nǹkan kan a máa gbáradì ilẹ̀ fún kán léèyàn máa pàdé president nàìjíríà fàpẹrẹ a rí pé gbogbo àdúgbò wa la máa bẹ̀rẹ̀ sí túnṣe torí pé president fẹ́ wá oríṣiríṣi ìpèsè kalẹ̀ la máa ṣe torí pé a fẹ́ gba àlejò president bẹ́ẹ̀ náà ni ẹni tí ó bá ronú pé a ah, òun máa pàdé ọlọ́run ọba fàmọ̀nkánà yarju liqa rabbi ọlọ́lẹ́ni tó bá ń rò nínú ọkàn rẹ̀ tó ń gbà láníyàn pé òun fẹ́ pàdé ọlọ́run ọba owó falya'mal 'amalan saliha nǹkan tó máa fi pàdé ọlọ́run tí ọlọ́run fi yọ́nú sí falya'mal 'amalan saliha kó bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ olóore wala yushrik fi ibadati rabbihi ahada kó sì má mú ẹbọ mọ́ ọlọ́wọ́n ọba nínú ìjọsìn kó má ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba ohun téèyàn fi ń pàdé ọlọ́wọ́n ọba nìyẹn ẹni tó bá ń gbìyànjú láti pàdé ọlọ́run pẹ̀lú dáadáa a máa tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́nà ọba lẹ́kẹ́ ọlá fi ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe tó dáa jùlọ ń bẹ fún yín lára ànábì muhammad sallallahu alayhi wa sallam liman kana yarju allaha wal yawmal akhir eléyìí ń bẹ fún àwọn tí wọ́n bá ní lọ́kàn láti pàdé ọlọ́wọ́n ọba àti ọjọ́ gbélé alìkìyàmọ̀ bákan náà nínú àwọn nǹkan tí máa ń jẹ́ ká mọ̀ pé ẹni ó nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní mankana yuminu billahi wal yawmil akhir ẹni tó bá jẹ́ wípé ó nígbàgbọ́ nú ọlọ́run ọba pé ọlọ́run ọba ìjọba tó ní òun tó yẹ kó máa sìn ó tún wá gbà kí á mọ̀ gbọ́ ó gbà pọ́jọ́ kan bò wá pàdé ọlọ́run ọba faliyakolo khayra awoliyasmut ànábì ní kó sọ̀rọ̀ dáadáa lẹ́nu tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá ti wá rí pé tóun fẹ́ sọ ò dáa faliyasmut kó yá dákẹ́. ó ní ẹni tó bá gbọ́ náà ń gbọ́ àti ọjọ́ gbégbé àlìkìyàmọ̀ falyukrim dayfa kó gbìyànjú kó máa ṣe dáadáa kó máa ṣe déédéé sí gbogbo ẹni bá jẹ́ àlejò rẹ̀ ẹni tó bá gbọ́ náà ọba àti ọjọ́ gbọ́ kó ṣe kó ṣe àwọn rẹ̀ àwọn aládùúgbò rẹ̀ kó ṣe wọ́n ní ṣùtà gbogbo eléyìí lá ma a gba ọba gbọ. a sì gba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ gbọ́ kọ́lọ́wọ́n ọba àlekè ọlá kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kó jẹ́ dáadáa kó bá ṣe ìyọnu sí wa gbogbo iṣẹ́ tá a máa ṣe tá a máa fi pàdé ọlọ́wọ́n ọba pẹ̀lú àlàáfíà tí ọlọ́wọ́n á fi yọnu sí wa kọ́lọ́ máa ṣe fún wa ṣe gbogbo iṣẹ́ tá a máa ṣe tá a fi tàta rẹ̀ kó ìbínú ọlọ́run tí ọlọ́wọ́n á bínú sí wa tá a wá sọ wá di ọmọ náà tá a sọ wá di ẹni ìyà kọ́lọ́ ọba kó jọ kó la ilé kọ̀ọ̀kan wá lẹ̀ rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in.